nínú ilé ìtẹ̀sí dáńtẹ̀lẹ̀. a máa ń rí àwọn àgbàlagbà kan bóyá mosque wà lẹ́gbẹ̀lẹ́ wọn irú líkì tí ń sè. tó máa gbé bẹ́ǹchì síwájú ta tó máa ń kírun jọmọ́ nu mosque. àwọn máa ma fi orí kan ògiri pé à ń kírun sí wọn bẹ̀. orí ń kan ògiri torí wípé wọn ò lè kí wọ́n gbé wọn wá sí mọ́ṣáláṣí. kí wọ́n rù wọ́n bí ṣe pé wọ́n ó kárí wọn ni kí wọn sí. ṣíṣe yẹn gan ni tó pọ̀ wọ́n ṣe ń ṣe yẹn wọ́n lè ṣe ní mọ́ṣáláṣí bẹ́ẹ̀ hata haram nínú àwọn haram haramẹ́yìn àwọn haram méjèèjì ara ẹlòmíì ó ti dàgbà àjọ lọ síbì kan pẹ̀lú ọ̀kan nínú àwọn ọmọ àyà ní Pakistan masjid kan ní raiwin àjáde bàbá yìí ti dàgbà débi wípé wọ́n máa ń hù bí ẹ ń ru òkú wá sí mọ́ṣáláṣí toro insist wípé nusus tó ń kà nínú sọ́yìn Muslim ni wípé tí ẹnìkan bá mọ ọlá tí ń bẹ nínú ìrun níjàmá nínú mọ́ṣáláṣí bí ṣe pé kí wọ́n máa rù wá yóò pé kí wọ́n rù òun lọ sọ wọ́n máa ń rù wá ni <clears throat> bá ṣe ẹgbẹ́ mi ló ti kírun orí mo ṣe kírun èkejì nínú àwọn ọmọ àyà tá a jọ wà ń bẹ ṣòkòtò rẹ̀ kọjá kókósẹ̀ bàbá yìí wá bínú bàbá yìí wá ń ó wá pè mí ó ní ṣáàjọ wa ni mo ní bẹ́ẹ̀ ni ó ní kí n pè wá ó ní ṣó fẹ́ ṣàṣedànù láyé ẹ̀ èèyàn understand tó ń sọ ó ní kí n kó ń tún tí òun sọ kí n tú fún un ẹrú ọlọ́run ìbára ń sọ pé kí ló ń sọ mo ló ní tó fẹ́ ṣàṣedànù lóye ẹ̀yẹ rẹ̀ ó ní ọlọ́run ọ̀yà ọ̀yà ṣèdànù ó ní ṣó fẹ́ jèrè ó ní à mo ló ní ṣó fẹ́ jèrè ó ní èrè mo fẹ́ jèrè béèrè lọ rẹ̀ kí ni sọ mo ní ó ní kẹ́ ẹ sọ ní tẹ́ ẹ fẹ́ sọ ó ní ah, ṣòkòtò rẹ̀ kọjá kókósẹ̀ lórí irun níta àrùn gan ó dangerous nínú òun irun rẹ̀ ọ̀la pọ́nlé kò ní ọ̀wọ̀ níwájú ọlọ́run ọba mo tútù fún ẹnìyẹn bẹ́ẹ̀ ó ní ṣé yẹn ló sọ ó pàdé ìdodo ó ní ah, ṣéyìn èyí ni oníjẹ́ ń jèrè ń jèrè eléyìí ó change ẹlẹ́fẹ̀ẹ́ so yanni ẹ̀ṣáì you know àwọn bàbá yẹn bí ṣe pé wọn bàbá àní bàbá kan ní ìdìmú bí afọ́jú ni wọ́n wọ́n mọ wá sí Abdulaziz Masjid láti wá kéwọn bàbá alámùtú subhanallah tí mo bá ti rí bàbá yẹn ọkàn mi máa ń lọ sí hadith tí ẹni tí ojú ń dùn tó ní ọ̀nà tóun máa ń gbà wá sí masjid ó ní ejò ń wà ń bẹ̀ òkè wà ń bẹ̀ ewu wà ń bẹ̀ òjíṣẹ́ náà sára fúlàní ó jọ pé ọlẹ́rìí ṣùgbọ́n ńgbà tó fẹ́ máa lọ ó ní wáná ṣé o máa ń gbọ́ àdáà ó ní bẹ́ẹ̀ ni ó ní ọlẹ́rìí o ọlẹ́rìí o tó o bá ti ń gbọ́ àdáà ó yẹ kó wá ni ó bá yẹ á ṣe wàhálà wàá gbọ́ àfúnmọ́sí àwọn bàbá bẹ́ẹ̀ ká ṣàlàyé fún wọn ìparí iṣẹ́ ni wọ́n ń ṣe kọ́lọ̀ ń jẹ́ ká síra síra ni pé ká ká gúnlẹ̀ ayọ̀ haúsá ni síra haúsá ni tó ti wọnú yorùbá torí islam haúsá làfa yorùbá náà gbogbo àwọn tí wọ́n sọ pé mali ni wọ́n ti gbé ẹ̀sìn wá ọ̀rọ̀ orí burúkú ni ilẹ̀ haúsá ni wọ́n ti gbé ẹ̀sìn wá sílẹ̀ yorùbá. ló fi jẹ́ pé kéwu yorùbá gan haúsá ni gàyínbà kí o fi àyínbà kí o fi símèrú wa gbogbo eléèdè haúsá ni so kẹ́ẹ̀ má àkídà burúkú kẹ́nìgbọ́dì má bàa wọn ni pólítíkù táwọn èèyàn fẹ́ fi da àwùjọ rú kò sí question kejì ni lórí cosplay. cosplay ṣé àjà láti ibà ṣé wọ cosplay. mo rí bẹ́ẹ̀ ànigé àwọn ìgbàláyè owó la lè fi kí jáàmù kọ́sù. Hmm. ọ̀rọ̀ méjì ló ti dàpọ̀ yìí. náà. sórí jẹ́mọ̀rò. náà. kò ní ìdí kò ní kọ́sù nù. haraju ìnira lọ́lọ́run bá fẹ́ fi mú kó fún wa. bó ṣe wá nínú hadith ní Sahih Muslim ó ní wípé wọ́n ní òjíṣẹ́ lọ́sàn-án sílẹ̀ ń pa zuru pọ̀ máa sùn ọ̀pá magrib pọ̀ mọ́ ìṣá nílùú Madina láì sójò láì sí ewu wọ́n wá béèrè lọ́wọ́ sàbí tó gbà wá kí n lọ àrò wípé ó fi ṣe bẹ́ẹ̀ ó ní kò fẹ́ fara ní àlùmọ́ rẹ̀ so ti yé báyìí nìsín. masalan ẹni tó sick ni wọ́n fẹ́ lo oògùn bí àwọn àwọn oògùn tó ní àwọn side effects yẹn tó jẹ́ pé tó bá ti lò ó lè sùn ni ó lè mú wa ó kí zoro tán ó pa asiri pọ̀ ó lè ṣe ní tí wọn ò fẹ́ ni kó má di àádà torí ó ti ó ti wá sọ di bárakú ìyẹn ṣe àrùn ni ìṣesí àwọn ṣíà nìyẹn pa gbogbo ìgbà zoro wọn àtàsí wọn wọn máa ń papọ̀ ni gbogbo ìgbà mọ́gìrìbù àti ṣáà wọn máa ń papọ̀ ni tó di yé báyìí nìsín píparun pọ̀ kò ṣùgbọ́n ẹni tó wà ní àjò ó ti wà kí ló jíṣẹ́ lọ́sàn asalaam sọ nípa àrìn àjò ó ní asafaru qit'at min al-azab ègégé ni ìrìn àjò nínú ìyà ìyà ọlọ́run ọba ìyún ìyà ti azab tí wọ́n mí níbẹ̀ ni pé ìnira so tíyẹn bá ti wà nírìn àjò ó lè ṣọ́tì irun tó bá wá ṣe jẹ́mu rẹ̀ náà ó wà pàmì síbò fún un. هذا هو فأنت معك السلام salamu aleykum. wa aleykum salaam. ẹ jọ ká tó kúrò lórí ẹ àlàyé bóyá alikirun lẹ́yìn imam tí obama kò sí bí dáa mo fẹ́ sáré mú ilé wa torí mi ò mọ èyí tó jẹ́ òdodo ń bẹ àti báyìí nídẹ̀ tí máa ń tẹ̀lé mo gbọ́ wà sí àfa kan tó ní rasulillah sallallahu alayhi wa sallam ó describe àwọn imam kan pé imam tó ń ṣe nǹkan oṣù tó ń ṣe nǹkan oṣù ó ní pé imam tá a bá rí tí ó ṣe bíbíà tí ó bẹ̀rẹ̀ tí ò ní àmọ́ náà tí ó bẹ̀rẹ̀ ṣe ṣìnà pé gbogbo àwọn pé tá a bá ti rí pé ìmáàmù bẹ́ẹ̀ tó bá ń kírun òun fúnra rẹ̀ ò nírun pé gbogbo ẹni tó bá kírun lẹ́yìn ẹ̀ náà kò nírun. òjíṣẹ́ náà sọ bẹ́ẹ̀ wàláì kò sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. ìmáàmù kan wà lẹ́yìn. àsọjẹ alásọdùn àwọn ẹni tí ì so orí ìyàtọ̀ tí a máa sọ pé ní wàásù sálàfì lélẹ̀ òun gan fúnra ara rẹ̀ ó ti kẹ́tàkùté sẹ́gbẹ̀ẹ́ ara rẹ̀ wípé àìbàámọ̀ o ó lè tọ́ sí òun òun náà bọ́ ń bẹ̀. nti wàásù sálàfíà mi nìyí torí pé kí ni gbólóhùn min àyìnlẹ̀ ń bolo ti èèyàn ò ní sọ yí pé torí pé káwọn èèyàn wa máa pariwo òun ó mọ̀rọ̀ sọ kó wa máa sọ ní ò rí ní ò sí Allah sọ báyìí òjíṣẹ́ náà sàlám ṣàlàyé rẹ̀ báyìí àwọn sàábé gbọ́ yé báyìí ní tí ó yanjú ọ̀rọ̀ nípìnlẹ̀ nu nígbẹ̀yìn ọ̀rọ̀ wa igan ní lè yanjú rẹ̀ torí pé kí ni ní tí ìṣara ẹ̀ ti wọ̀ tó pọ̀ gbogbo ń tó sọ àsọdùn ọ̀rọ̀ rẹ̀ Imam Bukhari rahimahullah rahmatawasa. Mm ó mú báàbù wá ni torí pé kí ni ọlọ́run fi nǹkan kan pọ́nlé diqqatul fiqh fi hadith kéèyàn ní àgbọ́yé tó jinlẹ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ ọlọ́run fi pọ́n Imam Bukhari torí pé kí ni ìmọ̀ àwọn ẹni ìṣíwájú ó kó gbogbo ẹ̀ papọ̀ ọwọ́ apapọ̀ sójú kan lọ́dọ̀ rẹ̀ àsọ̀hùn sí a fi àkọ́wálì nàbí nafi malik anafi alibna pé kí ni imaamu malik gbà ní ọwọ́ ẹrú abdullahi ibn umar ó jìṣẹ́ náà sàlám sọ ètò fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀nà tá a fi gba ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàlám wa lọ́dọ̀ rẹ̀ ó ní chápítà ní lọ́tọ̀ ìrun kíkí lẹ́yìn ẹni bídíà kí ló ń bẹ̀rẹ̀ gbogbo àwọn tí wọ́n ta sí Sayyidina Umar radiyallahu anhu bídì wọ́n ṣe bídì à bídì ni wọ́n ṣe ah kí ló jíṣẹ́ náà sàn sàn sọ ó ní ya Uthman radiyallahu anhu ọlọ́run ọba wà á fi aṣọ ìwọ̀ lọ́la o àwọn kan fẹ́ bọ̀ tipátipá má gbà o kò sọ pé àwọn nìkan nìkan àwọn òbílẹ̀ yé èèyàn wọ́n wà á wọ́n fẹ́ fà á wọ́n bọ́ lọ́rùn rẹ̀ tipátipá má gbà o títí tó fi wá pàdé wa tó jíṣẹ́ náà sàásọ́ làǹsọ torí gbogbo nítorí ṣẹlẹ̀ òjíṣẹ́ náà sàásọ́ làǹsọ sáròsọ ni àsòsọkọ ọlọ́run ọba fi gàgá hàn nítorí ṣẹlẹ̀ nítorí ṣẹlẹ̀ nítorí ṣẹlẹ̀ láti fi wọ́n wa ó dẹ̀ ṣẹlẹ̀ lóòótọ́ wọ́n ṣe Sayyidina Uthman màlẹ́ àwọn sábẹ́ lọ bá àwọn tí wọ́n ní tí wọ́n bá gbọ́yìn wọn ní ìwọ ni màmú wa o nítorí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ báyìí nìsín bó o láṣẹ sọ̀rọ̀ ọ̀run sí ó ní ẹ kírun lẹ́yìn wọn ẹ kírun lẹ́yìn wọn ó ní asọ́látú khairul mawdu'i ntọ́ dáa jù nínú iṣẹ́ téèyàn fi jèrè níwájú ọlọ́run ọba níjọ́ ọ̀gbẹ́ndì alikiyama ó nìrún àì tẹ́ ẹ bá kí lẹ́yìn wọn tí wọ́n bá kí dáa wọ́n gbàládà ẹ̀yin náà gbàládà tí wọ́n bá kí dáa ẹ̀yin gbàládà àwọn gbẹ̀ṣẹ̀ eléyìí ló rọrùn jù tọ́ ọ̀ bá lòyún tọ́ ọ̀ bá wá wá mọ́ṣáláṣí káàkiri ó ní wàhálà ṣé gbogbo ìgbà ló rí ibi tó ti rí Abdulaziz ló ti rí gidado Bilkisu gidado masakiti ló ti rí kí irun kí ọwọ́ àmọ́ sáré kálẹ̀ ọwọ́ àmọ́ sáré kálẹ̀ àkíyàn sọ pé ó kúkú kí n lé kò dé sáré. mo fẹ́ bèrè bóyá specifically ẹ lè sọ pé mo lè máa kírun lẹ́yìn máàmù yìí tó wà ládùúgbò wa àmọ́ ni ó ní bídíà tó ń ṣe ó dẹ̀ máa ń fi àwọn bíi agbárí four one nine àti káàsì nǹkan mọ́ nǹkan fi gba dúkìá olúdúkìá ó sì máa ń ṣe sìnà débi pé ó hàn pé ó ọmọ kan ó lò máa ń tọ́jú èèyàn. olùkọ́ mọ́ṣáláṣí. ó dàbí olùkọ́ olùkọ́ ó dá ó ní ìjọ tó dà tó tán jọ fọwọ́sowọ́pọ̀ láti kọ́ mọ́ṣáláṣí ó sì ní chief imam bẹ́ẹ̀ kódà ló máa ń kí jùmọ̀ àti fún wọn ó tún ó máa ń lò ń tọ́jú èèyàn ó kan lọ sọ́dọ̀ ẹ̀ ó ṣètọ́jú fún un látara àbúrí pọ́mọ ẹ̀ rẹ̀ wà díẹ̀ ó lo nǹkan fún un tó sùn lọ ó sì bọ́ ọmọ yìí sùn ó bímọ ó sì ṣèkó mọ́ débi pé ọmọ yẹn ń ṣépè ó lòun ò fẹ́ pé bó ṣe bá òun sùn pé òun ò mọ́ so ó gbọ́mọ yẹn kalẹ̀ fún ó lọ ṣùgbọ́n ó pe àwọn àfa àwọn ṣèkó mọ́ so èmi ò rò pé láti máa kí wọn lẹ́yìn. ẹ wá kí wọn lẹ́yìn rẹ. ẹ wá kí wọn lẹ́yìn rẹ. <laughs> wọ́n ní pé kábèrè pé àwọn ṣíà nǹkan lórí ti tó sọ alonso àwọn ṣíà bẹ́ẹ̀ni. ṣíà pín sí méjì ṣíà wà ṣíà zaidi position tí wọ́n ní wípé wọn ò ríwé o but position tí wọ́n ní wípé na Ali radiyallahu anhu òun ló yẹ jẹ́ khalifa àkọ́kọ́. but bí wọ́n ṣe fi Sayyidina Abubakar ṣeun gan tí Sayyidina Umar tẹ̀lé tí Usman náà tẹ̀lé yẹn radiyallahu anhu ajma'in pé eyín náà bá mu àmọ́ rẹ̀ ń tọ́sí jù ń lẹ̀ tá a fi ẹni tí ò tọ́ tó tá a fi ibi tá a fi ní wọn ò rí wí wallahi wọn ò rí wí hadith wà Ali ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ radiyallahu anhu ajma'in ó ń bi léèrè nínú àwọn sàábì òjíṣẹ́ náà sàá sílám tá a lẹ ní ìṣíwájú ó ní Abubakar radiyallahu anhu wọ́n ní lẹ́yìn rẹ̀ ńkọ́ ó ní Umar wọ́n ní lẹ́yìn rẹ̀ ńkọ́ ó ní Usman ó ní bo bàbá òun wá wà báyìí ó ní bàbá rẹ̀ wà nínú àwọn ẹrú Ọlọ́run ọba sótìyẹ́ báyìí nìsín Sayyidina Ali radiyallahu anhu ọwọ́ rò sí nínú gbogbo àwọn wọ́nranwọ̀nran àwọn ṣíà Sayyidina Ali ṣe ṣíà tó ti yé báyìí nísìn àwọn zaydi nù but lórí gbogbo issues yòókù ọ̀gọ̀rọ̀ wọn ti ẹ̀wẹ̀ àfa aládìsí ni wọn Shawkani àti Sanai Sanani tó ṣe subulu salam ṣíà zaydi ni wọn èyàn dáadáa ni wọn tí wọn bá ti rí nusus wọn máa ń tẹ̀lé ṣùgbọ́n àwọn rawafid àwọn gúrùpù àwọn ìmáàmù kòmẹ́nì yẹn kòmẹ́nì ìmáàmù batil ìyẹn kírun lẹ́yìn wọn tó o bá ti rí wọn gan wọ́n mọ̀ pé àì kírun lẹ́yìn eléyìí ìṣesí wọn òkúta Karbala àwọn ni tí wọ́n fi tí wọ́n sùjádà lé lórí tẹ́nìkan bá ń kírun ẹnìkan ó dúró lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá ń kírun jàmá ẹni tó dúró lẹ́gbẹ̀ẹ́ ni ọmọ ṣe bí rẹfúrí wọ́n ṣe kíá roko sojo tí wọ́n ṣe gbogbo wọn gbàtà rí wọn ní jẹ́dà à ń tún béèrè ní wípé sára wa náà lélẹ́yìn tí wọ́n bá ń kírun ní haram tí gbogbo àwọn èèyàn ń kírun àwọn ọmọ bọ̀ lé kí ló dé wọ́n ní àwọn àìmọ̀ haram wọ́n ẹ ṣe wọn ò ní àdáàlà nítorí náà àwọn ò lè kírun lẹ́yìn wọn oríṣiríṣi ọ̀rọ̀ wọn àwọn èyí kírun lẹ́yìn ẹ̀rọ àwọn òyìn tó àkídà wọn gan wọ fíkì gbogbo èso fún wọn gan ọmọ yìí pé o ò lè kírun lẹ́yìn eléyìí nínú àwọn ọmọ àyà tí a kìlọ̀ fún tí wọn ò gbọ́ wọn lọ sí ram gba wọn dé iṣó inú ẹ̀kú ni wọn bá bọ̀ but ọlọ́run kẹ́ torí gbà níyàn tó mi bá lọ dáa bó ṣe dé ọlọ́run ṣe ní ọrùn kó wá sí hajj níwájú kaaba ló ti ń sọ fún mi báyìí pé ah kò yẹ kéèyàn má lọ ọbẹ̀hún téèyàn bá lọ ọbẹ̀hún téèyàn bá lọ ọbẹ̀hún gbogbo ohun tó ń sọ sheikh najimudin àwọn èèyàn ò ní gbọ́ mo ní kí ló dé ó ní. àwọn lè máa lọ nínú bọ́ọ̀sì báyìí wọ́n dẹ̀ wọ́n èpè ló Sayyidina Abubakar tàbí kí wọ́n lu Sayyidina Umar tàbí Sayyidina Uthman wọ́n èpè ń ni àwọn fi ń ṣe ìbáàdà pé kí wọ́n ṣẹ́bi ilé wọn. subhanallah ó ní òun kan wọ ní pé ah, ṣé aburúkú òní ṣẹlẹ̀ sóńkó òun tó délé báyìí gbogbo wọn bá àwọn wọn yẹn ṣàrẹ̀ tó kìí ṣe gbogbo ṣí àlàlè kírun lẹ́yìn. sọ́ọ̀rì hmm. ìmọ̀ kírun ní pòsíṣàn tó wà níwájú. àwọn Shamsuddin àìkírun lẹ́yìn wọ́n kírun lẹ́yìn Shamsuddin. Ahmadiyya yìí mùsùlùmí àìkírun lẹ́yìn. na àwọn Shamsuddin wọ́n ní kò sí kò sí ní ti hadith kọ́ọ̀lù muharram la àwọn àwọn Shamsuddin nǹkan àwọn jàmọ́ ní tí wọ́n sọ nìyẹn wọ́n ní òsín tí ń jẹ́ hadith fọ́bi ayé hadith ìbádahu yuminun tí wọ́n sọnù wọ́n ní àwọn ẹgbẹ́ akẹgbẹ́ wọn lókè lọ́hùn kìí ṣe bí nìkan ni wọ́n wà ọmọ tí àwọn wọ̀n ń pera wọn kálàkátò èyí ò ní wípé àwọn ò ní ṣe ẹ̀sìn géńdé wọ́n ní géńdé kan tún sọ lẹ́yìn ọlọ́run ọba kíta ni wọ́n bá rí subhanallah so gbogbo wọn wọ́n rẹ̀ wọ́n bá ọkàn wọn àìkírun lẹ́yìn wọn torí wọn ò tiẹ̀ ní kankan ṣe pẹ̀lẹ́sìn wọn sọ wọn sọ kùránì kalẹ̀ lédè yorùbá èèyàn gbé yorùbá kùránì kalẹ̀ olùlùún fi ń sẹ̀sìn wọn sọ kùránì kalẹ̀ lédè haúsá èèyàn gbé haúsá kùránì kalẹ̀ olùlùún fi ń sẹ̀sìn gbogbo tó ń bá ti bá ń bẹ̀. kò fẹ́ gbọ́láyé kankan bóòlù ṣé wọ́n kí irun kíkì wọn gàtọ́ bá ní ọgọ́ gbèsè hàn lọ mí náà yẹn nana kùn hàn àdà ẹ má kírun lẹ́yìn wọn amadiya ètò ẹsẹ mùsùlùmí ni katan àwọn ẹsẹ mùsùlùmí torí ntí gbogbo ọmọ ìpanu pọ̀ lé lórí òun ni wípé òjíṣẹ́ náà sàásánà ló pin ànábì àwọn ní rárá ànábì mi wà lẹ́yìn òjíṣẹ́ náà sàásánà òun ni Mirza Ghulam Ahmad wà káfíọ̀ wà àtúbà òkùnfà wọ́n ẹ̀ ẹni tó bá ń na wọn fẹ́ kó sínú wàhálà àìkírun lẹ́yìn wọn àìkíhùn àwọn ní èkíhùn lẹ́yìn wa wọn èkíhùn wọn èkíhùn lẹ́yìn mùsùlùmí kankan wọn èkí mùsùlùmí. Ah. sáré arrangement tí àwọn fẹ́ kírun ṣé ìgbàláyè wà láti wà ní position tó wà wájú imam. kí ni àjẹ́ kí ni. kí wọ́n wà ní position tó wà wájú imam. ó depend. gẹ́gẹ́ bí sheikh islam ibn Taymiyyah àṣẹ sọ̀làyé nínú majmu' majmu' fatawa mọ́ṣáláṣí lè kún gbà míì tó jẹ́ pé kò síbi tí ẹni tó fẹ́ kírun ó dùn sí àfiwájú bẹ́ẹ̀ circumstance yẹn lè ṣẹlẹ̀ but tí ìbá ṣe yẹn ẹni tó bá kírun tí ìbá ṣe tó ṣẹlẹ̀ nìyẹn kò ní o. ṣé fi yẹ báyìí. Sọ́wọ́n ẹ̀kọ́ ọ̀sùnlọ. Wọ́n sọ́ra ń tìlọ. Lórí ẹ̀sùn ẹ̀sùn ọ̀fẹ́ sí lórí ẹ̀mí um, kábàrà ah. láwọn ọkọ̀. Nàm, òun náà ní pé mo fẹ́ bẹ̀rẹ̀ pé tó bá jẹ́ sí eh, kí a ṣe tẹ̀kìlì àti kí a gbọ́wọ́ sókè ká sọ lẹ́nu àti eh, ìgbọ́wọ́ sókè yẹn ṣé same time mm-hmm. láti tẹ̀kìlì láti gbọ́wọ́ sókè ni àbí. Mm-hmm. Mm-hmm. ìyẹn ó wà wá fẹ́ àyè wà fún tó gbòòrò a lè gbọ́wọ́ sókè ká tó ṣe tẹ̀kìlì a lè gbọ́wọ́ sókè pẹ̀lú tẹ̀kìlì a lè gbọ́wọ́ sókè lẹ́yìn tẹ̀kìlì ìyẹn ó fẹ̀ ó gbòòrò dáadáa but in tó ṣẹlẹ̀ ni pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kó tó lọ sí rúkú yóò ṣe takbir summa yarqa lẹ́yìn ìgbà yẹn yóò lọ rúkú kó tó lọ sí sajida yóò ṣe takbir nígbà yẹn ni ṣe tó lọ sí sajida àwọn sàbẹ̀ rọ̀jàlá àánú wa sọ yí pé àwọn ò tiẹ̀ ní mì kúrò lóyún òòró àfìgbà táwọn bá rí i tó fo orí rẹ̀ kan ilẹ̀ làwọn ṣẹ̀ tó wá lọ sí sajda àwọn tí wọ́n wà wájú imam tí wọ́n wà lẹ́yìn rẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n á já mú òye èèyàn tí ì ṣe pé wọ́n kàn ṣe tiwọn ni àwọn yẹn làwọn tí wọ́n tẹ̀ lẹ́yìn tí wọ́n wà lẹ́yìn wọn ni wọ́n máa ṣọ́ gbogbo nǹkan tí ìmáàmù bá ń ṣe lẹ́yìn ìgbà tó bá ṣe tán làwọn ó ṣe tí wọ́n bá ti ṣe àwọn tí wọ́n tẹ̀lé wọn máa tẹ̀lé àwọn wọn títí títí wọn tí ó fi kárí. gẹ́gẹ́ bí ẹni tó sọ pé òun ò lè kírun lẹ́yìn oníṣíbí ẹni tó ń lo ṣíbí. oníṣíbí. ẹni tó ń lo ṣé kiri náà ni ẹni tó ń lo ṣíbí yẹn náà. ẹni tó ń lo ṣíbí. ṣíbí bó kí ni jẹ́ ṣíbí jẹun. tó ń fi jẹun tó ń lo ṣíbí tó ń fi jẹun kò sí àáfàá súnà tó sọ wípé fífi síbí jẹun haramu ni dépò pé a wà sọ pé ẹni tó fi síbí jẹun ti kó ní Islam ẹni tó fi síbí jẹun mùsùlùmí ni àwọn àáfàá súnà máa fi síbí jẹun wọ́n dẹ̀ máa ń fọwọ́ náà jẹ méjèèjì wọn máa ṣe kò sí ìtumọ̀ òṣìṣẹ́ mbẹ́. wàlá àlọ́ òkàdì tẹ̀jẹ̀ bàtà fọ́ọ̀lì ìṣòro àkùsọ̀rọ̀ ìbáyọ̀ tí àwọn kan wà tí wọ́n ti na nípa ọ̀rọ̀ fílíkọ̀tẹ̀ dárúkọlẹ̀ kan yìí ọ̀rọ̀ ọ̀hún fírọ̀k àwọn ọ̀hún fírọ̀k ọ̀hún fírọ̀k ọ̀hún fílíkọ̀tẹ̀ dárúkọlẹ̀ fírọ̀k náà ẹ̀dá kò Shamsuddin bẹ́ẹ̀ náà wọ́n láwọn làmú wọn mọ̀ ṣùgbọ́n bọ́dí ní ṣùtì sí ìdímọ́ nípa àwọn tí ó wà ní eré àgbọ̀ yìí wọ́n ń bídà kọ́ wọn làṣà kàfí náà bọ̀tọ̀ ilé ń gbìyànjú nípa pé wọ́n fẹ́ túmọ̀ pa sunnah nabi muhammad sallallahu alayhi ṣé o kò ṣe ń sọ fún mi mọ nìyẹn. ìjọ ìjọ ńlọ láwọn mísọ́nà àwọn. ìlà kí ni tí wọ́n sọ kò sí tí ń jẹ́ hadith òkèèrè bí ò bá dín kan yóò lé kan kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ nìkan ti tó fáwọn. wọn ẹni tó bá wá ní òkè arí nínú àwọn ọmọ si nígbà wọn lọ sí skul tí wọn gbogbo wọn pé eléyìí ò lè jọ́nà wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lé súnà wọ́n rí sọ̀yí Bukhari wọ́n bẹ̀rẹ̀ sí kò sí nínú gbogbo àwọn ọmọ kò sí ètò tẹ̀lé hamadi mọ́ nínú wọn àyàfà àwọn bàbá wọn àwọn òun yẹn ṣe hamadi mọ́ ṣó ti tó jẹ́ pé ó dúró lórí àwọn àmẹ̀díyà tàbí àwọn شمس الدين káì kàdé kútẹ́lá ayà ni gẹ́gẹ́ mi sọ lẹ́ẹ̀kan mo rí mi mọ̀ much nípa wọ́n tó sọ ọ̀hún tó bá mọ̀ láàrin tó pé bí àwọn onírú ìròrí wọn ò ní kọ́síkọ́sí lórí nínú ìwé pé bí a gbogbo ń tẹ́ wọn sọ ní eléyìí ò sí náà na súnmọ̀ ní wàhálà lè láàrin àkíyàn kí ni wọ́n ṣe sí wọ́n lè dànù ni pé eléyìí ti fẹ́ yapa sí ní àwọn gbé kalẹ̀ kí ni wọ́n gbé kalẹ̀ man hu eléyìí tí wọ́n kí ni wọ́n gbé kalẹ̀ eléyìí tí wọ́n. now ọ̀rọ̀ tí mo sọ ìfẹ́. náà ọ̀rọ̀ tó mi mọ yìí ládùúgbò tó bẹ́ẹ̀. mo gbọ́dọ̀ sọ sọ́wọ́n pé hmm. ká máa tòun ní máa generalize. ká máa àmàmà àwọn ká máa generalize. nígbà òun nìkan tó tábà wà tó bá ní lecture kan tó fẹ́ ṣàbí bí program tó máa ń ṣe nígbà mi tó bá dé àfàkún náà lórí ìjókòó ó máa dìfà káfà ṣe wá sí bẹ́ẹ̀ni tọ́kọ́ tẹ̀ máa ń ti bẹ́ẹ̀ dáadáa bá jẹ́ pé báyìí ni àwọn wọ̀nyẹn tí wọ́n ti kúrò nínú wọ́n ti yẹsẹ̀ kúrò nínú ìṣẹ́síntẹ́rì Shamsuddin àfáà súnà tó bá wà ń bẹ̀ bẹ́ẹ̀ kó nù wọ́n ní òkèlè súnà dáadáa kí wọ́n fi jáwọ́ nínú àpọ̀n tí ó yọ gbẹ́gbómi lákàná. طيب نعم نعم bẹ́ẹ̀ náà kí wọ́n jáde gbangba. ẹ̀rọ kan bí nǹkan nù لأنه يدس الصلة في العسل هو رجل خطير جدا لأنه يدس الصلة في العسل kó lọ wá ní kótó àrà lórí òun ló dangerous jù wọn torí pé kí ni ó ń ti ó ń ti wọ bọnú oyin láti gbé fáwọn èèyàn mu yẹ̀dá yìí ánìyàn bí ánìyàn sunni walakin fasunna minhu bari bari'a. naam mo torí tọlọ́run mo fẹ́ ka pé ọ̀rọ̀ sàmùsí yẹn because as at last week sunday hmm. èmi àti wọn la jọ lọ sáàjì. ẹ jẹ́ àgbọ̀n kankan yẹ o. iye sàmùsí nìkan ẹnikẹ́ni tó bá ní kò sí hadith kò sí súnà àwọn ọ̀tẹ̀lé bí àwọn Shamsuddin wọn ò sí ní Islam ẹgbọ́n yẹn yìí tí wọ́n abáwá nínú Shamsuddin tó ní a òun gba súnà òun gba hadith haliwa yusama Shamsuddin Shamsuddin ẹ là ó ti kúrò nínú aṣílù wọn nù ó ti súnmọ́ wa nìyẹn ó ti súnmọ́ àwọn onísúnà nù kọ́ wá mọ̀mí súnà dáàfọ̀ ni. ẹni tó bá jẹ́ hamadi tó bá ní gbogbo àwọn àkọ́ìdì wọn yẹn òun ti dànù òun á fẹ́ tẹ̀lé àkídà súnà hẹ́wà àdàwọ̀ sálà ó ti kúrò nínú hamadi nù ọgbọ́n kìí ṣe pé kó sọ pé òun wà ní abẹ́ hamadi kó máa yataqallab taqallub al-hirba kó máa yí iye ọ̀gá nínú tó wà láàrin wọn àwọn náà ni tọba wà láàrin àwọn súnà ó kéré ní súnà níwọ̀n náà tọba wà níbi ìwọ̀n náà láà hádà yà ni nifaq yà sí. ọlọ́ọ̀jẹ́ ẹ̀kọ́ fún ọwọ́. olóyè dáadáa àti wọn. ọlọ́ọ̀jẹ́ ààrẹ ẹ̀kọ́. yàtí ọlọ́mọyàwó kan tó ṣe àṣìṣe kó tó di pé ó ṣe ṣìnà pé ó gbọ́ yé pé kò dáa ó dẹ̀ gbọ́ yé kí má mọ̀ ó wá pè mí pé ká sí nìkan o mo wá fẹ́ mo fẹ́ ṣe àṣejù mo fẹ́ kí n ṣe àṣetò ó darí wọn á ní kí n bèrè lọ́wọ́ ẹ̀yìn àfáìsì. kò lágbọ̀ọ́yé. tẹ́lẹ̀ bọ̀ ní ti lágbọ̀ọ́yé. ìgbà tí ò lágbọ̀ọ́yé ni nǹkan ẹ̀ ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni sà. n táwọn afáà sọ ni wípé àwọn kan wà kò lágbọ̀ọ́yé. ìjọkànlẹ̀ ni wípé náà bá ní ẹ̀ka pàápàá jùlọ sọ̀rọ̀ pé bí ilẹ̀ Yorùbá ní ìsìn ti rí ọmọ wọn pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin ọkọ rẹ̀ nìkan báwọn náà àwọn náà kàkún pọkọ báwọn ní tẹ́ǹfì ń bára wọn sì tẹ́ǹfì ṣe gbogbo wọn yẹn ó wá gbọ́ yẹlé ó wá di pé ọmọ ń wọ̀ ó wá gbọ́ yẹlé tà pé á ìyẹn yapa sí ìṣesí ọmọlúwàbí ènìyàn tó ti yé báyìí nísìnyí ó wá fẹ́ ṣàtúnṣe ọmọ rẹ̀ náà ni tó ti yé báyìí ṣùgbọ́n ẹni tó ń wò òun náà mọ̀ wípé sìnà lélẹ́yìí bòtò wọn pé òun ó kàn mọ tóun ò bá kàn mọ òun ò lè fóun ọmọbìnrin náà wá gbà wọn fà bẹ́ẹ̀ rẹ̀ jóná kì í sọmọ rẹ̀. náà ìkejì ṣe ó ní ẹ̀gbọ́n mi kan tà um, maternal aunt ló jẹ́ sí mi ó fẹ́ amadis ó ní àfa kan tayọ ṣègbìyànjú lórí ẹ̀ ńgbà yẹn màtí mo ti bá sọ̀rọ̀ ẹni mi ká mo ti bá àfa bá sọ̀rọ̀ hmm. ọlọ́wọ́ akádà kan ti mú ọjọ́ nìka àwọn next sunday ni mo á gbà tí mo bọ̀ ọ̀sìn ọ sì pè mí pé bóòlù aṣọ mo ní mi ra mi ní sílé mo lọ sí Ìbàdàn mo ṣáà mo ti àfẹ. rárá òdodo ni ọ fún wa. mo ti bá àwọn ọmọ gangan tó ṣe àwọn yẹn ò gbọ́ kankan yé hmm. ọ̀rọ̀ ti ẹ̀yà òyìn rárá ó ti lè wọ́n mọ́ bọ́tú ọwọ́ gangan ìyàwó gbọ́yé. kò gbọ́yé. mo kò ní lẹ́ẹ̀bù yẹn ni kò ti gbọ́. ọmọ ní tí mo fi sọ pé kò gbọ́yé ẹni tó bá gbọ́yé ò ní rí ásìdì ńlẹ̀ báyìí bó òun gbẹ́ ṣe léwu kó gbẹ́ tó kọ́ wá sọ pé wọ́n gbé mu. wọ́n ní wọ́n fẹ́ràn kan báyọ̀ ọ́n táwọn òbí rẹ̀ ń pè ní kì ṣe òbí rẹ̀ directly ọkọ ẹ̀gbọ́n ẹ̀ lóbìnrin ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin ń bojú ó gbọ́yé dáadáa ó kàwé ṣe gbogbo ẹ̀ ọ̀bọ̀ tó gbọ́yé ó ń bojú òun ní wọ́n sọ jẹ́ ọlọ́run wọkọ̀ wọ́n sọ jẹ́ zàwọn kan ó ní òun ọ̀fẹ́ standard yẹn ele nkọ àwọn standard tó ń fẹ́ àwọn ẹ̀ láwọn ní interest ní ìsìn olóhùn fẹ́ fẹ́ kèfèrí torí wípé ó fìlú pé òun ti wà press àwọn òbí rẹ̀ náà ti láwọn gbà fún un wọ́n kí wọ́n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wọlé fẹ́ kí ọmọ gangan ni kẹjẹ ká bá sọ̀rọ̀ náà òun gan ni wàhálà tí ò bá gbé ọmọkùnrin àkóràn ni àwọn òbí ọgbọ kankan yẹ kódà wọn ń sọ fún ọmọ àwọn tó ń bojú pé tiẹ̀ ti pọ̀ jù ó dẹ̀ fún ọmọ ọlọ́mọlẹ̀ kó ló gbèsè ayé bó ṣe fẹ́ lò hafa wà sóò ti yé báyìí nísìn ẹni tó lòun fẹ́ lọ fàbẹ́ òun jóná wọ́n fi ta tẹ́tẹ́ ṣé olùsọgbọ́n yẹn gbọ́ yé kó gbọ́ yé. wọ́n ní kí ni ìyá àti kí n kọ́ sí wọn. kò sí marriage. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀sì

ẹ yí padà lé lórí nítorí pé nígbà kan tó ń fi bídíà ẹ ṣe wọn ní àwọn olè fiṣẹ́ jálà bí òun lẹ̀ àti gba ẹ mo wá dé mi náà ṣèṣe mọ́ṣáláṣí sí wájú ilé wa nìyẹn àwọn afọ àtúnmọ̀ rà náà wá kí n mo á ní sí ìsí òtí mo á ní ṣé nǹkan tí mo ṣe yẹ àti gba ẹ ọlọ́run láǹfààní kí lè question lọ́wọ́ yín mo á ní nǹkan tí mo ṣe yẹ aláàkọ́ ṣé òkè àwọn òkè ń jí kíjú wọn lọ́dọ̀ wa òun máa ń kí jímọ̀ lọ́dọ̀ ẹ̀ tí bá fẹ́ kí jímọ̀ máa wọ ọ̀kadà lọ kí jímọ̀ jùmọ̀n wọ́n á ní ṣé nǹkan tí mo ṣe ẹ ṣé kò ti àṣejù òtí wẹ́ẹ̀rùn ti kó sí kọ́lá máa yà àṣejù ọwọ́. ntí bàmí lẹ́rù ni pé tèmi náà bá wà nínú kọ́ndíṣàn rẹ̀ tèmi ní ṣe bẹ́ẹ̀ fà ntí mo fi ní kọ́lá máa yà àṣejù ọwọ́. ẹ mo á ní ṣé mo tí wọ́n bẹ́ ok mo bẹ́ kí jùmọ̀ lẹ́yìn ẹ̀sìn ló ti pípẹ́ utuba mi tí wọ́n á pe mo wọlé nfẹ́ á kí utuba lè change. a change si dada. ẹ̀mí mi lè sọ ọkàn tó lè change sí wọ́n á ní ṣé kí lè ṣé kí n máa yìí lọ kí jùmọ̀ lẹ́yìn ẹ̀ bí àlàyé tẹ̀ ṣe ń sìn. tí ó bá mú maslaha wá tí ó bá mú dáadáa nítorí pé ìgbà yẹn máa pọ̀ mí ó lé wa pé ká máa pọ̀ mí ọmọ ìsìn yóò ti ń fa ọmọ ìmọ̀ pé máa pọ̀ mí ẹ̀ máa máa pọ̀ mí famára afan kóbi mo kẹ́kọ̀ọ́ rẹ̀ kóbi mo kẹ́kọ̀ọ́ rẹ̀ nínú ìgbé ẹ̀kọ́ ẹ̀jọ̀ ó ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ iná ní òbí pẹ́ṣọ̀ mọ́kọ̀ fi kí wọ́n ọ̀tọ̀ sọ ní ẹjọ́ tó ọlọ́run ẹjọ́ ọjọ́ tó ọlọ́run mi ò mọ̀ ń táwùn náà mi ò ní mi ò sí à mo lè má wà sáà bọ̀ lẹ́sùn máa kó láṣẹ. àǹtá <laughs> المغفور كتب سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت وازواجه وذريته كما باركت على